dead body under that motor. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. Ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sójú ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbéròyìn àti torí ọlọ́kan ọ̀jọ̀kan jáde òun ni àgbéyẹ̀wò rẹ̀ fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí Ìgbàdéọlá ṣáájú ẹ̀rọ ọkọ tó wà nínú ìròyìn náà ọba àlàyé kan nípínlẹ̀ Ògùn ti ṣe ìpẹ̀tùsáwọ̀ láàrin àwọn àgbẹ̀ àtàwọn adárọ̀jẹ̀ níjọba ìbílẹ̀ Ewékòró bẹ́ẹ̀ ló sì ké sí gómìnà Abíọ́dún láti ṣe àgbéde pápákọ̀ òfurufú eléyìí tán ti ṣẹ́wó lé lágbègbè ọ̀hún ìjọba àpapọ̀ ti mú dáhùn ọmọlẹ̀ Nàìjíríà lójú pé àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kanòkan ló ti lọ lọ́wọ́ fún gómìnà àti pé bí máa lo afẹ́fẹ́ gáàsì láti lo iṣẹ́ ọkọ̀ àti àwọn nǹkan míì lórílẹ̀‐èdè Nàìjíríà ni kò ní léwu dání iléeṣẹ́ aláṣẹ ṣèlérí pé láìpẹ́ láìjìnà òkun yóò dé bá bí agbára náà bá ṣe ń ṣubú yakata lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn agbébọn ni wọ́n ya wọ àgbègbè kan lọ́lọ́kùnjọ̀kan ní ìpínlẹ̀ Zamfara wọ́n sì jí lèmọ́ọ̀mù kan àti àwọn ọgọ́rùn-ún mìíràn gbé nípínlẹ̀ Lógùn èyí tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ti jọ àgùdà ilé ìtọ́jú gbé ni ó ti gba ìtúsílẹ̀ wọ́n sì ṣàwárí rẹ̀ nípínlẹ̀ Kogi ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé àwọn agbègbè kan pàápàá jùlọ òpópónà ti òkè fíà níbi tí ibùdókọ̀ wà ti pa lójú náà ti ṣe iṣẹ́ àkànṣe òpópónà níbẹ̀ àwọn ọ̀dà àlòkù kan wọ́n kọlu àwọn àlòkù kan ní orílẹ̀ Àbújá wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀ wọ̀nyí àtàwọn rẹ̀ mìíràn máa mú wa fún yín bàtà bá lọ sókè lọ́wọ́ tó bá padà dé ẹ̀ máa láǹfààní àti gbọ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n máa ti kéde ètò ṣíṣe iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún àwọn obìnrin eléyìí tí wọ́n nílò rẹ̀ alákòóso fún ọ̀rọ̀ ètò ìlera àti ìgbàgbádùn ìyẹn ọ̀jọ̀gbọ́n Muhammed Ali Pate ló kéde tí wọ́n ń ṣe ìṣiṣọ́ lójú ètò ìlera fífi òpin sí bí àwọn obìnrin ṣe ń kú ní olúluwà àbújá o níbẹ̀ ni wọ́n ti ń pé kò yẹ kí àwọn obìnrin máa kú nítorí wọn ò ní owó iṣẹ́ abẹ lọ́wọ́ níbẹ̀ ni alákòóso ọ̀hún ti ń tẹ̀síwájú wípé ètò ìlera náà ni ìjọba gbé kalẹ̀ láti kojú bí àwọn obìnrin pẹ̀lú alábíamọ ṣe ń jẹ́ pé olódùmarè nílẹ̀ yìí o. ọkọ̀ àjàgbéjò kan mà ti forí sọ ọkọ̀ akérò aláwọ̀ àyẹ̀rín kan ní òwúrọ̀ ọjọ́rú lágbègbè owódé lójúnà márosẹ̀ èkó sí abẹ́òkúta ní dédé aago méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún twelve oh five a.m. bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mí ẹnikẹ́ni ò sọnù nínú ìjàmbá ọkọ̀ náà àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn bíi méjìlélógún twenty two níye ni wọ́n ń bẹ nínú ọkọ̀ kí àwọn bíi mẹ́jọ níye eight ó tó farapa ń bẹ̀ ìjàmbá kan òun ló mà ṣe lákòókò tí ọkọ̀ àjàgbéjọ òun sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù kí ó tún lọ rírọ́ lu ọkọ̀ akérò lára àwọn mẹ́jọ eléyìí tí wọ́n farapa lámàtírí obìnrin kan eléyìí tí ń bẹ lára wọn bẹ́ẹ̀ bíi sinimá lọ̀rọ̀ mà ṣeré lákòókò tí dẹ́rẹ́bà ọkọ̀ kabúkabú ìyẹn Stephen Abuwatseya eléyìí tó lọ́ọ́ rí fi ẹrù ránṣẹ́ sí ilé ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin tí ń ṣojú ẹkùn àríwá àti gúúsù abá ní ìpínlẹ̀ Abia ìyẹn Alex Ekweche ṣe ń tọrọ ìdáríjì látàrí bí ó ṣe dánú bí aṣojúṣòfin náà lákòókò tó lọ́ọ́ rí gbé ẹrù lọ sí ilé rẹ̀ láti fi jíṣẹ́ fún un nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí àwọn oníròyìn lọ́jọ́bọ̀ ní Abuwatseya ti ń rawọ́ ẹ̀bẹ̀ wípé òun ti padà gé ìka àbámọ̀ jẹ lórí ìwà tí òun kọ́kọ́ wù eléyìí tó mú kí aṣòfin náà dá òun lóhùn pẹ̀lú ìgbájú ìgbámú dẹ́rẹ́bà náà nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ń pé kì í ṣe àkókò rèé fáwọn ọmọ nàìjíríà láti máa pín ara wọn níyà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yà tàbí ẹkùn ìdìbò àmọ́ a nílò láti ṣe ara wa ní oṣooṣù ọwọ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà lè bá tẹ̀wájú bákan náà ni dẹ́rẹ́bà àbúwátẹ́wà tún lo ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé mímọ́ bíbélì ìyẹn bàbá wa ti ń bẹ ní ọ̀run pẹ̀lú fífi orí rẹ̀ sọ dáríjì wá gẹ́gẹ́ bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ o tẹ́ ẹ̀ bá gbàgbé níbi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn mà ní ìjàgùdù wáyé láàrin aṣòfin Alex Ikwechè pẹ̀lú dẹ́rẹ́bà ọkọ̀ kabúkabú náà ìyẹn Stephen Abuwatsewa ní ilé aṣojúṣòfin náà ti ń bẹ ní Maitama ní olúwa Àbújá lákòókò tó lọ rè gbé ẹrù fún aṣòfin ọ̀hún o nínú fọ́nrán èyí tó gbòde kan láti rí bí aṣòfin Abuwatsewa ṣe ń gbé ìgbájú olóyè àgbà má lè yírùn lákàìmọye ìgbà fún dẹ́rẹ́bà náà bẹ́ẹ̀ ló ń bu pẹ̀lú ẹ̀wẹ̀ lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà ni aṣojúṣòfin Alex Ekweche ti bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ránṣẹ́ pé láti wá wí tẹnu rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ náà tún dé ilé ẹjọ́ ńgbà náà. àjọ tí ń gbógun ti ìwà ìjẹbánu lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn EFCC lọ́jọ́rú àná ìyẹn lọ́jọ́ kẹfà oṣù kọkànlá ni wọ́n máa ti kéde wípé ọwọ́ àwọn ti tẹ àwọn ọkùnrin méjì kan eléyìí tí wọ́n jẹ́ àfúrásì ọ̀daràn tí ń ṣe fàyàwọ́ owó ilé wa bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ afurasí àdánlọ́wọ́gbà lórí ayélujára àwọn afurasí náà ìyẹn Joshua Ndu pẹ̀lú Michael Uchenna ní ọwọ́ òfin tẹ̀ ní Algamji Estate tí ń bẹ ní agbègbè Guzape ní olúluwà Àbújá lẹ́yìn tí wọ́n rí olùbúgbà nípa àwọn ọ̀daràn mọ́ràn náà o lára àwọn ohun tí wọ́n rí gbà lọ́wọ́ Ndu láti rí ọkọ̀ Mercedes-Benz ọdún 2019 ọkọ̀ Range Rover ọdún 2016 ẹ̀rọ ayárabíàṣá laptop iPhone 15 Pro Max aago ìléwọ́ ìgbàlódé pẹ̀lú àlàbọ̀rùn méjì bákan náà ni wọ́n tún rí iPhone 12 Pro Max pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá gbà lọ́wọ́ Uchenna àwọn afurasí ọ̀hún ni wọn yóò gbére ilé ẹjọ́ ní kété tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí wọn tán o. ọlọ́pàá kan mà ti jẹ́ olódùmarè látàrí ìjàmbá kọ̀ọ̀kan eléyìí tó wáyé lórí afárakára láti máa wọlé sí bẹ́gà ní ìpínlẹ̀ èkó ọkọ̀ àjàgbéyò kan eléyìí tó ń kó ẹrù bẹ́ẹ̀ ti rìn lọ sí arípo ló mà kọlu àwọn ọkọ̀ méjì míì ìyẹn ọkọ̀ akóèrò Toyota IS pẹ̀lú ọkọ̀ akérò Mercedes-Benz ọkọ̀ àjàgbéjọ ọ̀hún ló forí sọ ọkọ̀ Mercedes-Benz eléyìí tí òun náà rìn lójú pópó lákòókò náà kí ó tó kúrò lójú ọ̀nà rẹ̀ lọ yí bẹ́rí kọlu ọkọ̀ Toyota IS ń bẹ ní ibùdókọ̀ tó wà lẹ́bàá títì o ọlọ́pàá náà ni wọ́n pé ó ń gbìyànjú láti dé ọ́fíìsì rẹ̀ pẹ̀lú ọ̀kadà alùpùpù rẹ̀ kí ìṣẹ̀lẹ̀ òun tó ka mọ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀wẹ̀ àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ èkó ìyẹn làásìmà ni wọ́n mà ti pé òkú arákùnrin náà làwọn ti gbé kúrò lójú pópó bẹ́ẹ̀ ni wọ́n lo àwọn irinṣẹ́ ìgbèlódé láti fi wọ́ ọkọ̀ àjàgbéjò náà jáde padà kúrò sójú pópó kí wọ́n tó gbé e sí ẹ̀gbẹ́ kan náà bákan náà ni àjọ ọ̀hún tún gbé ọkọ̀ akérò Toyota IS náà kúrò lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń ní Òjòdú. ẹ káàbọ̀ padà olú ti wá sinmi lágbègbè ìjọba ìbílẹ̀ Ewékòró yẹn nípínlẹ̀ Ògùn ọba Sùfíànù lọ́lá Òṣófù ló pé ó fi pẹ̀tù sáwọ̀ sí wàhálà àwọn ọmọ tó wáyé láàárín àwọn àgbà àti àwọn adarabẹ̀ lágbègbè ọ̀hún ní ipò ìgbésẹ̀ ọ̀la ti rí pé ó jẹ́ kí ètò ìpèsè oúnjẹ àti ìṣẹ́ òǹyà eléyìí tí ó kó kásẹ̀ lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọba àjọlá ọ̀ṣun ló fi ọ̀rọ̀ méjèèjì fáwọn akọ̀ròyìn níbi tó ti ń ṣètò kan eléyìí tó sàmì ayẹyẹ ọdún kan tó wà lórí àlééfà bẹ̀rẹ̀ sọ náà pé gbogbo ìgbésẹ̀ ọ̀bẹ kí àwọn ìjọba lẹ́lẹ́kajẹ̀ka àtàwọn balayé ni kí wọ́n gbé àti pé gbogbo àwọn tó ń gbé ní ìpínlẹ̀ àti àwọn náà gbé lálàáfíà ní gbogbo àwọn wàhálà ìbẹ̀rùbojo eléyìí tí àwọn àgbẹ̀ kì í fi lè dá lọ sínú oko látàrí ìkọlù àti ìdúnkùnmọ́ni látọ̀dọ̀ àwọn adaranjẹ̀ òun ló ti di ohun gbàgbé báyìí bákan náà ló ti jẹ́ pé kò sí wàhálà à ń ba oko jẹ́ da ẹran sínú oko mọ́ láì gbọ̀ngún ó ní ìṣèjọba òun látìgbà tó ti dórí àlééfà náà ló ti ṣe iṣẹ́ àkànṣe ti òpónà oníbùsọ̀ mẹ́wàá ìyẹn ten kìlómítà bákan náà ló jẹ́ pé ó gbé ìgbìmọ̀ kan tó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ibi àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá ìjọ̀kan tọ́jọ́ pawọ́pọ̀ ṣe wákẹ́ sí gómìnà Dàpọ̀ Abẹ́dún a sì máa ṣe dá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti pápákọ̀ òfurufú tó wà ní agbègbè kò dá agbègbè náà nìkan bí kò ṣe kí ó tún apá mọ́ra àti jẹ́ kí pápákọ̀ òfurufú ọ̀hún lè ti ṣe àkànṣe rẹ̀ bẹ̀rẹ̀ láyé tí ìṣèjọba ti gómìnà tẹ́lẹ̀ rí Ìbíkúnlé Amósùn eléyìí tó yẹ pé òun sì ṣiṣẹ́ ọ̀hún tó gómìnà létí kó tó di pé àsìkò ìṣèjọba rẹ̀ yóò tẹnu epo ní ọdún twenty twenty seven iṣẹ́ àkànṣe pápákọ̀ òfurufú ọ̀hún yóò di ilé tí ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lákọ̀tàn. iléeṣẹ́ alájẹ tuntun fi dá ọmọ orílẹ̀ nàìjíríà pàápàá jùlọ àwọn olùgbé orílẹ̀-èdè pé afẹ́fẹ́ gáàsì ilé tó ń ṣàmúlò rẹ̀ fún àwọn ọkọ̀ àtàwọn kan mẹ́rin orílẹ̀-èdè nàìjíríà ní kò gbé wọlé. ilé ló sì wáyé lẹ́yìn tí ilẹ̀ malaysia sọ́dọ̀ kò fi pa á lùwé rò lójú náà àti pé òun pé àwọn afẹ́fẹ́ gáàsì ń jà yẹn kò nílẹ̀ nígbà tó bá fi dọdún twenty twenty five látàrí pé ìdógbàmù rẹ̀ láti inú àwọn awo ilé ìtàmọ̀ sí táǹkì ilé tó ń lò ilé ìjọba ti ké bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹni eh, tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún iléeṣẹ́ aláṣẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìròyìn báyọ̀ lóńgà lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún lédè sọ́nà pé ìjọba àpapọ̀ ló ti tán gba afẹ́ gáàsì tí ncnd ọ̀hún eré sọ pé látàrí pé ààbò rẹ̀ dájú bẹ́ẹ̀ ni kò sí nínú aráàlú gbogbo yìí ó ní gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kanòkan ìjọba náà ti gbé láti máa pèsè àwọn àdá tàbí sítáǹtì ilé ìtọ́ máa fi gbé lò fún afẹ́ gáàsì ọ̀hún látàrí pé púpọ̀ nínú àwọn ilé ìtọ́wá nílẹ̀ Malaysia ló ń pẹ́ ọjọ́ ti lọ lórí wọn látàrí pé wọn ò láǹfààní àti pé wọ́n ra àwọn míì rọ́pò rẹ̀ orílẹ̀ Nàìjíríà bá ti wá ń pèsè lọ́pọ̀ ẹ̀ǹgá abẹ́lé kò ní sí ìbẹ̀rù gbogbo tàbí ìkáyàsókè láti jẹ́ kí ẹnikẹ́ni má ṣe lo àwọn afẹ́ gáàsì ọ̀hún ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú ti conservative nílẹ̀ gẹ̀ẹ́sì ni kẹ́mi badenoch ló ti fọminú lórí bí àwọn kan ṣe ń sọ ọ́ mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ nípa ti ọ̀rọ̀ ìpínlẹ̀rú ló jẹ́ ilé ìtókù díẹ̀ káàtó arábìnrin ọ̀tún jẹ́ aṣòfin ọmọ bíi ilẹ̀ nàìjíríà tó ń gbé nílẹ̀ gẹ̀ẹ́sì ọ̀hún òun ló jẹ́ ilé ìtòsọ́nà pé gbogbo àwọn ìrònú ó ní ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí ilẹ̀ aláwọ̀ funfun ti tó ti di kó lẹ́rú tàbí músìn nígbà kan rí òun ló jẹ́ ilé tí wọ́n sì ń máa ń di ẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdàgbàsókè wọn tó ń lọ níbẹ̀ ro àwọn aláwọ̀ funfun tó pọ̀ lẹ́rú nínú fọ́nrán kan lè dúdú àrùn lórí ẹ̀rọ ìjọba ìní arábìnrin ọ̀sùnṣe lálẹ́ àwọn tó jẹ́ ẹlẹ́ aláwọ̀ funfun ọ̀hún lọ́rẹ́ pé bó tilẹ̀ pé wọ́n burú jáì ni wọ́n tó ní àwọn àǹfààní kan nílé ìtàn ti ṣe fún àwọn orílẹ̀-èdè wọn ní papamọ́ra nígbà náà lọ́hùn ó ní fún àpẹẹrẹ fífi fòpin sí òwò ẹrú àtàwọn nǹkan míì ló jẹ́ ilé ìtọ́jú ẹ̀ka àdínkù tọ́ka sí tí àwọn akónilẹ́rùsìn náà tí wọ́n fi sílẹ̀ gẹ́gẹ́ bí ogún onídípò ilé tí wọ́n fi máa nàka àlékún sí wọn àwọn orílẹ̀-èdè tó ṣe ń dàgbàsókè nìkan máa rí àwọn ilẹ̀ aláwọ̀ funfun tó kó wọn lẹ́rú sẹ́yìn gẹ́gẹ́ bí ilé tí ó ti kópa tirẹ̀ tó sì nà àti pé wọ́n tún falẹ̀ mọ́ ọ̀rọ̀ àti pé ẹ̀ka ètò ọrọ̀ ajé àti ìgbà ìgbàdùn wọn ó tẹ̀síwájú gómìnà abba yusuf ti ìpínlẹ̀ kano ti bẹ àwọn dókítà láwọn ilé ìwòsàn ní ìpínlẹ̀ ọ̀hún lè tún fẹ́kùn lé ìyanṣẹ́lódì ìyanṣẹ́lódì ọ̀hún kò sì ṣẹ̀yìn bí wọ́n ti fẹ̀sùn kàn pé ẹnìkan tó jẹ́ alábòójútó fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti iléeṣẹ́ ọba tí ó ń rí sí ọ̀rọ̀ ìgbẹ́ngbẹ́dùn ìyẹn aminat abdullahi nílé tí wọ́n fẹ̀sùn kàn pé ó ṣe ìwà kò tọ́ sí ọ̀kan lára àwọn dókítà tó jẹ́ obìnrin lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ní ilé ìwòsàn ti murtala muhammed tó wà ní ìlú kano ní ilé ìlú sì mú kí àjọ àwọn tó jẹ́ ti onímọ̀ ìṣègùn òyìnbó nma wọ́n kéde pé àwọn oògùn lè yàn ṣẹlẹ̀ bí gómìnà bá fi kùnà láti tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ láàrin wákàtí méjìdínláàádọ́ta àkọ́kẹ́ta gómìnà yusuf lásìkò tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn sọ náà pé kí àjọ ti àwọn dókítà wọn sì fọwọ́ ná kí wọ́n ro ti àwọn aláìṣẹ̀ tó tó bíi mílíọ̀nù lọ́nà ogún tó wà ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí irúfẹ́ ìgbésẹ̀ tó fẹ́ gbé ọ̀hún yóò tún kó ìpalára bá wọn ó ní kí wọ́n fún ìṣèjọba ọ̀hún láàyè láti ronú àti láti gbé ìgbésẹ̀ lórí àwọn ìwádìí ilé tí wọ́n ti gbé kalẹ̀ pé kán lọ ṣe wá ilé tí wọ́n sì jábọ̀ rẹ̀ fún un nígbà tó bá ti wo ìjábọ̀ wọn òun lòun ó gbégbèsè tó tọ̀ ó ní àmọ́ bí ajẹwà àgbẹ̀jọba bá fi ṣí máa lọ́gbọ̀dútọ̀ lórí òun ò ní fọwọ́ ra lérí nígbà bẹ́ẹ̀ òun fi àtúntọ́ àti ilé ètò jẹ jẹ́ àwọn ọmọ orílẹ̀ nàìjíríà tí wọ́n tẹkọ̀ létí lọ sílẹ̀ libya tó bí mẹ́rìndínláàádọ́sán one hundred sixty six ni wọ́n ti dá padà sórílẹ̀-èdè nàìjíríà báyìí ọ̀rọ̀ orin kò sì ṣẹ̀yìn bí ọmọdébìnrin kan ilé ìtọ́ ife ti kéde pé àwọn fojú ìlera lọ́lọ́kan ọ̀dọ̀kan nílẹ̀ Libya lọ́wọ́ yìí àwọn ọmọdébìnrin ọgbọ̀n ọdún ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Ọmọ́wùmí òun ló ké gbàjarè síta tó sì ti lọ́wọ́ ra sí ìjọba ọkọ̀ ibi kó ń dákun dábọ̀ tó wá sórí gbá òun kó sì dóòlà ẹ̀mí rẹ̀ látàrí pé ẹni tó ń gbé lọ́dọ̀ rẹ̀ ó ti lé òsìta tó sì jẹ́ pé òun nú àìnílélórí lòun wà ilé tó sì ń ṣe àkóbá fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ìlera rẹ̀ ọ̀hún ti wá bẹ̀rẹ̀ sí ní wà nínú ewu látàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìlera rẹ̀ báyìí ilé tó ti pín fọ́nrán ló ti bẹ̀rẹ̀ sí lílo káàkiri lórí ẹ̀rọ dára alukoro fún iléeṣẹ́ ọba tó ń sọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀ nàìjíríà tó ń gbé lẹ́yìn odi ilẹ̀ nàìjíríà ìyẹn abdulrahman balógun lásìkò tí ó ń dá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú fọ́nrán ọ̀hún ké sí ọmọwùmí láti lọ sí iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba tí ilẹ̀ nàìjíríà tó wà lórílẹ̀-èdè libya ọ̀hún láti fi ọ̀fẹ́ ọ̀hún tó wọn létí tí wọ́n sì gbégbèsè lákọ̀tún lórí ààrẹ bọ́lá ahmed tinubu ló ti bọ́ọ̀lù ìdásílẹ̀ ilé ìkẹ́kọ̀ọ́ ìkọ́ṣẹ́ ìṣègùn ìbò kan ti àwọn teaching hospital sí ìpínlẹ̀ ondo ilé ìwòsàn ọ̀hún olóògùn ó dásílẹ̀ ní ìlú àkúrẹ́ eléyìí tí yóò sì máa ṣe ìrànlọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ètò ti ìmọ̀ ìjìnlẹ̀ ti ìlera lẹ́ka tìgbàlódé tàbí medical students eléyìí tó wà nílé ẹ̀kọ́ fáfitì ti ìmọ̀ ẹ̀rọ ìjọba àpapọ̀ tó wà nílùú àkúrẹ́ tàbí fúta ẹni tó jẹ́ alákòóso ọ̀rọ̀ ètò ìlera ní orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n mohammed fasili ló fi ọ̀rọ̀ orin tó sọ̀rọ̀ pé wọ́n taari àwọn ikọ̀ láti lọ síbẹ̀ láti wo wo bí nǹkan ṣe lọ ní àwọn ikọ̀ wọlé tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà kan kọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ilé ìwòsàn nínú iléeṣẹ́ ọba tó ní ṣètò ìlera lápapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn dókítà jimoh salomon ní olúwájú fún ikọ̀ ọ̀hún ilé tó sọ̀rọ̀ pé àwọn ti ṣe àyẹ̀wò fínífíní ọ̀hún tó sì rí pé gbogbo ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan wọ́n gbé àtìkè ìjọba ìpínlẹ̀ ti Ondo ló ti fààyè gba ilé ẹ̀kọ́ láti bẹ̀rẹ̀ nínú ọgbà ti ilé ẹ̀kọ́ kan náà tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ó ní gbogbo àwọn ìgbésẹ̀ àti ètò ọlọ́kanlọ́kan níjọba ìpínlẹ̀ Ondo ti gbé kalẹ̀ ọ̀hún ó jẹ́ ilé ìtújẹ́ ìwúrí ẹni tó jẹ́ alábòójútó fún ètò ìlera ní ìpínlẹ̀ Ondo ìyẹn dókítà Bánjí Àjàká náà ṣèlérí pé ìjọba ìpínlẹ̀ Ondo ó ní kò ní dá ìjọba àkọ́dá ọ̀rọ̀ tí ó sì ṣùgbà rẹ̀ àti gbèsè ìnáwó láti jẹ́ kí èròǹgbà òkú wá sí ìmúṣẹ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fúnlẹ̀ kan ti fúta ògún ìyẹn ọ̀dọ̀gbọ́n adélèké ọládìjí tó ń sọ̀rọ̀ sọ́gbọ̀n pé ó ti pẹ́ tí wọ́n fi ń fojú sọ̀rọ̀ fún fẹ́ àwọn irúfẹ́ ilé ẹ̀kọ́ báyìí mo tó ti padà dé báyìí tí ó sì jẹ́ ìdùnnú àti ayọ̀ fún wọn. ìjọba àpapọ̀ ló ti ṣèlérí pé láìpẹ́ lẹ́jìnà òpin yóò dé bá bí agbára náà bá lórílẹ̀ eléyìí tó sì wáyé gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kejì láàrin wákàtí méjìdínláàdọ́ta àkọ́tẹ́ta lákòótó fọ́nà tó ní ṣe pẹ̀lú ọba lólè nàìjíríà olóyè adébáyọ̀ adélábù ló fi ọ̀rọ̀ lé lásìkò tí ó bá wọn kọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ ọ́nà pé gbogbo ìgbésẹ̀ lọ́kànlọ́kàn àti pé wọ́n wà gbòdẹ́kun fún bí agbára náà bá wọn ṣe ṣubú olùbá ti lè ó ní ìgbésẹ̀ ọ̀nà àwọn ó sì fi wọ́n ṣe láti ilẹ̀ lópin tí kò sì ní sí wàhálà kan lọ àti pé láìpẹ́ láì jìnnà gbogbo ọ̀rọ̀ bí iná ọba ṣe ń ṣubú yíyọ àkàtà tí ọmọ orílẹ̀ nàìjíríà tún wà lókùnkùn gbèrègbèrè olóde àfẹ́yìntì gun àwọn arìnrìnṣọ bákan náà ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ pé láìpẹ́ láìjìnà nígbà tábà fi oṣù mẹ́fà sáàkó yìí wọ́n ṣe gbogbo àwọn ètò ọlọ́kanlọ́kan pàápàá jùlọ àwọn ìlànà kan ilé tí fẹ́ fún àwọn àkókò kan ní ilé tí wọ́n sì gbé jáde tí ò jẹ́ kí iná ọba òkú tún dúró. àjọ tó ń gbógun ti wàjẹ́ bánà àti àkóyawọ́ lórílẹ̀-èdè nàìjíríà efcc ti sọ́nà pé kò dín ní àwọn afurasí tó ń lo ẹ̀rọ ayélujára láti fi lu jìbìtì ilé tí wọ́n ti rọ́wọ́ tó ní ìlú benin tí ṣolúlu ìpínlẹ̀ edo ní àwọn afurasí mọ́kànlélọ́gọ́rùn-ún rọ́ láwọn àgbẹ̀ lọ́kànlọ́kàn ní olúìlú ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ tí olówó ta àjọ náà ilé tó ti sọ nípa iṣẹ́ ìkòtọ́ ilé tí àwọn tó jẹ́ afurasí ọ̀hún tó ń ṣe ẹni jẹ́ alukoro fún àjọ efcc ilé oyèwálé lásìkò tó ń sọ̀rọ̀ tó sì fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn kòtò sọ́ọ́ náà pé lásìkò tí olówó ta wọn olóyè pé wọ́n lọ tọ́sìkì sí àwọn ẹ̀ṣọ́ rẹ̀ tó wà ní ìlú benin láti lọ ṣiṣẹ́ ọ̀hún kò ní pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èlé tán ọ̀hún lọ pé wọ́n rí èlé tán sì pé àwọn tán nígbà lọ́wọ́ láti rí ọkọ̀ dẹ̀dẹ̀dẹ̀ tó tó bíi mẹ́wàá àti ẹ̀rọ ìléwọ́ àti àwọn ẹ̀rọ kọ̀ǹpútà alágbèsílẹ̀ tí a mọ̀ sí látọ̀ kò ní ìwádìí tó ti lọ àwọn kò gbọ́dọ̀ olúlulẹ̀ wa Àbújá ìyẹn iye ló ti sọ ọ́ náà pé inú àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà yóò dùn láti san owó orí ló má lè rí nǹkan àtọ́ka sí ilé tó ń fowó orí ọ̀hún ṣe lórílẹ̀‐èdè yìí ó ní máa ń já ìlẹ̀kùn fún àwọn olóòdì nàìjíríà ilé ìtọ́ pé lẹ́yìn tó bá sanwó orí kò sí àwọn kan tó lè rí gẹ́gẹ́ bí àtọ́ka sí owó orí ọ̀hún ṣiṣẹ́ fún un wíkẹ́ sọ̀rọ̀ lásìkò tó ń ṣàyẹ̀wò sí iṣẹ́ àkànṣe ti ọ̀nà olókùnrin tó wà ní ìlú kòjé nínú àbújá ó sọ náà pé gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kùnrin kan tí orílẹ̀ àbújá ń gbé òun látàrí àwọn tó ń pa òun lé gẹ́gẹ́ bí owó orí bẹ́ẹ̀ ló wá sọ náà pé gbogbo àwọn dúkìá àtàwọn ohun àmúṣọrọ̀ ọ̀hún ó ní wọn nílò nílòkulò bẹ́ẹ̀ kọ́ wọ́n lò ó sí eléyìí tí ó ṣàǹfààní fún torí tẹ̀lẹ́wọ̀n ní gbogbo àwọn ìgbésẹ̀ náà lórí pé wọ́n ó sì máa gbé fíìmù lọ tí ó sì lè gbé ẹbí tiẹ̀ kórè pẹ̀lú àsọdọ̀ pa àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kanlọ́kan tó ń jẹ́ lọ ọ̀hún òní wọ́n tún tẹ̀síwájú láti rí pé wọ́n ṣe abẹ́ ìṣèjọba ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà ní gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kanlọ́kan lájẹ́ kí owó orí ní orílẹ̀ ọ̀dá náà tó ń pa wọlé kó tún gbé pẹ́lí sí i iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti kéde àwọn aládarí ikọ̀ onísùnwọ̀n mẹ́sàn-án gẹ́gẹ́ bí ilé ìtàn wá láàkó yìí àwọn ọ̀rọ̀mọṣẹ́ ẹ̀dá mẹ́sàn-án láti rí abukadija abdulrahman dadi gumba usman saliu abu yusuf musa paul àti ibrahim suleka alágbàgbé ti bá àsúlù àti takulase ní àwọn èèyàn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ni wọ́n sọ kò rẹ pé ó jẹ́ àwọn tó ń lọ́wọ́ nínú ìkọlù lọ́kànlọ́kàn eléyìí tó sì kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ló sọ náà pé gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún ó sì gbé lójúnà àti pé gbogbo àwọn tó bá ń dúnkokò mọ́ ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè nàìjíríà ó ní òun fara rí lọ wá ké sí àwọn aráàlú láti má ti fi etí ìjọba di sí i wọ́n bá fẹ́ fẹ́ tàbí mọ ọ̀kan lára àwọn èèyàn mú wọ́n sì lè tó wọn létí lójúnà àti ìlọ́wọ́ ṣèkó òfin ìtò wọn. gómìnà bíọ́dún yìí ti ìpínlẹ̀ èkìtì òun ló ti bọ̀wọ́ lòun pé kí owó kan tùrùtùrù sílẹ̀ jẹ́ bílíọ̀nù kan náírà ó jẹ́ ilé ìtàn san gẹ́gẹ́ bí owó tí àwọn òṣèfẹ̀ lẹ́nu iṣẹ́ máa ń gbà tàbí sí gratuity bákan náà ló sọ náà pé wọ́n tún san oṣù méjì nínú àwọn ọ̀jẹ̀lẹ̀ owó oṣù àwọn òṣèfẹ̀yìntì ní ìpínlẹ̀ ọ̀hún ìgbésẹ̀ méjì yìí ló sì wáyé lẹ́yìn ti bọ̀wọ́ lù pé wọ́n san owó tó tó bíi bílíọ̀nù mẹ́ta àbọ̀ three point five billion naira wọn ó fi máa jẹ́ àwọn nǹkan lọ́kàn lọ́kàn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àwọn owó fẹ̀yìntì àti àwọn owó àjẹmọ́nú fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní owó tó tó bí owó oṣù méjì bákan náà eléyìí tí lóyún kan tó jẹ́ eléyìí tí wọ́n san fún àwọn tó jẹ́ ilé ìwòsàn àti àwọn ilé ẹ̀kọ́ ogun tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀hún lójúnà àjẹgẹ́ bí owó ìṣàkóró wọn lóṣooṣù ní gbogbo àwọn ìgbésẹ̀ náà wọ́n náà ṣẹ́ka ètò ìdájọ́ ibi tó ti san oṣù kan nínú àwọn owó ìṣàkóró ilé tó yẹ fún wọn lọ́jọ́ wọn ti fi ọ̀rọ̀ ọ̀hún ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún lọ́jọ́ pé sì ń gbé lójú náà ṣàfihàn pé gómìnà ó ní ìfẹ́ àwọn òṣìṣẹ́ ní ọ̀hún nínú àtìlọ́kàn ilé tó sì ní pé ọ̀rọ̀ ìgbàgbádùn wọn kò lẹ́rìí wọn ní gbogbo ìgbésẹ̀ tó ń gbé ọ̀hún náà ló jẹ́ pé yóò dàbí àwọn náà bí lè fún awo tìjọba nípa rí pé wọ́n tẹpẹlẹ mọ́ṣẹ́ wọ́n sì rí pé iṣẹ́ ó tún ń lọ sókè síwájú àti síwájú sí i. tó bí ìsàyà ìròyìn ti àgbéyẹ̀wò fún ti àṣálẹ̀ ṣe ń pákẹ́bọ̀ gómìnà adémọlá adélékè ti ìpínlẹ̀ ọ̀ṣun ló ti kéde ọjọ́ ìbánikẹ́dùn ọlọ́jọ́ mẹ́ta láti fi ṣe ìmọ̀yì kẹ́yìn fún olórí ọmọ ogun ọ̀run tó jẹ́ ti orílẹ̀ ilẹ̀ wa ìyẹn táwọ́rìsì làbọjá eléètò jáde láyé táwọ́rìsì làbọjá tó jáde láyé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ lẹ́nu ọdún mẹ́rìndínlọ́gọ́ta fifty six years gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ní ìpínlẹ̀ olùmọ̀ alẹ́mi ṣe fi ọ̀rọ̀ léde ó ní láàrin ọjọ́ keje oṣù kọ̀ọ̀lá sí ọjọ́ kẹsàn-án oṣù kọ̀ọ̀lá ó ní wọ́n fi ṣe ìbánikẹ́dùn ọ̀hún ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ló sọ náà pé àwọn àṣà orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo àwọn ọ́fíìsì gbogbo àti iléeṣẹ́ ọlọ́kanjọ̀kan òun náà gbọ́dọ̀ ta láàrin ọjọ́ mẹ́ta yìí orílẹ̀-èdè jẹ́ àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan láti bu ọlá fún ìkẹyìn fún lágbájá eré tó ti fi dà lélẹ̀ báyìí bẹ́ẹ̀ ló sọ ọ́ mọ̀ pé wọ́n ti ṣíwèé ìkọsílẹ̀ kan tàbí colourless register eléyìí tí ó wà nílé ìwé ìjọba àti ọ́fíìsì gómìnà lílo fún àwọn aráàlú àti lè máa fọwọ́ lù ú pẹ̀lú aṣọ ọ̀nà pé ikú lápẹ́tà tó dàbí àdánù ńláńlá fún orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ìpínlẹ̀ ọ̀ṣun irúfẹ́ àkókò báyìí tí wọ́n nílò irú rẹ̀ pẹ̀lú bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn tó sì bá àwọn ológun ti ìlú ìlú àfọwọ́ àwọn eléyìí tí ọ̀rọ̀ lágbájá kàn pé wọ́n kó àtẹ̀mọ́ra òun aláfẹ́ra kù. tó a ò nílò jù báyìí lọ fún àgbéyẹ̀wò ròyìn fún ti àṣálẹ̀ tí ṣe ọjọ́ keje nínú oṣù ọ̀kànlá ọ̀dọ̀ ẹ̀gbá lè kó oko náà lé mẹ́rin tó bá gbé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń wo ìkànnì yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí òǹkà tẹ́ ń wò lójoojúmọ́ mọ́ràn yìí kí ẹ bí wàá ṣe wọlé níkọ̀ọ̀kan òjèjì àgbo lórí tí oníkẹ́ tẹ̀ nígbà tẹ́ bá ti tẹ̀ tán yóò máa ta inú lóbó bí àwọn olùyẹn bá ṣe wọlé ní yàjóyàjó bákan náà ní kẹ́ ẹ ṣe àpínká àti àtàkálẹ̀ àwọn ìròyìn ọlọ́kanlọ́kan kó bá lè délé kó sì dòkó. ọkọ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ fọ́nrán àti àwọn ìròyìn ọlọ́kanlọ́kan ṣọwọ́ sí wa tẹ́ẹ̀ bá ní ohun tẹ́lẹ̀ tó wa lé sí nìkànnì Yorùbá Broadcasting Network ẹ lo àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ wa tẹ́ẹ̀ orí lójú mọ́ bóyá ẹ̀yin fẹ́ láti bá wa dòwò pọ̀ tàbí ṣe onígbọ̀wọ́ tàbí tún gbà wá lẹ́ka ètò ìṣúná lórí ètò yìí àtàwọn ètò ọlọ́kanjọ̀kan ẹ lo àpò ìṣúná wa eléyìí tí a fi nọ́mbà rẹ̀ ṣọwọ́ sí ojú ti móhùnmáwòrán yín ẹ ṣeun fún ẹ̀fẹ́ sísẹ́ sí ìwòkan Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá kọ́ńpẹ́lẹ́tì lábùlà gbèrò ẹ̀ àti ètò rẹ̀ ọlọ́kanjọ̀kan láre ṣèyí ìpàdé látọjú olórí ìfúnṣàṣálẹ̀ ìlú dágbére fún pé ó dárọ̀ òrùlé lásòwò